أعوذ بالله من الشيطان الرجيم قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء لما. على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالهاك وأنت خير الفاتحين وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعت لئن اتبعتم شعيبا لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاسمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على القوم على قوم كافرين وما أرسلنا في قرية من نبي إلا أخذنا آلها بالبأساء والضراء أخذنا آلها بالبأساء والضراء لعلهم يضرعون لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا رب افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين وقال الملأ الذين كفروا من قومه لئن تبعتم شعيبا لئن تبعتم شعيبا إنكم إذا لخاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين أخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتم أبلغتكم رسالات ربي ونصرت لكم فكيف آسى على لقوم كافرين فكيف آسى على قوم كافرين أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء بالبأساء والضراء لعلهم يضرعون الحمد لله رب العالمين للناس مع نبينا سبوة ألا إن أسماء نبينا سبوة لا صدق في الإعراب ما يتناشد فشيش ونوح صمود وصالح شعيب ولوط ونبي محمد ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ. alhamdulillah. látara ìkẹ́ rẹ àti àánú rẹ ààbò rẹ lórí wa láti ìgbà tí rọmọdánù ọdún yìí ti bẹ̀rẹ̀ ó sì ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ a ti wà ní rọmọdánù ẹlẹ́karùn-ún. ẹ wo bó ṣe dàbí ìgbà pàànà lọ́bẹ̀rẹ̀ èyí tí kálukú ó fi múra ṣiṣẹ́ re ònu ọjọ́ ayé ọ̀nyára ẹ yàtọ̀ sí tànà bó ṣe wá lọ́ra lánàá bẹ́ẹ̀ náà tún mi wọ́n tún gùn tó bó ṣe wá ń yára sí bẹ́ẹ̀ lẹ̀mí wá ń kúrú sí òun lè dọ̀ràn yàn. fún àwa tá a kù táwọn ń gbórí ilẹ̀ níta bá fẹ́ ṣe kására káyára ṣe. dàkọ́tù kọ́líbùlì mọ́rí ikọ́ ìlà tó ń là hó ìnálẹ̀ àyà tásà dàkọ́ ikún wàsáwá. dàkọ́tù kọ́líbùlì mọ́rí ikọ́ ìlà tó ń là hó ìnálẹ̀ àyà tásà dàkọ́ ikún wàsáwá. kálukú wa kájára máa ń bá fẹ́ ṣe torí pé dàkọ́ọ̀tù kọ́líbìlì mari dàkọ́ọ̀tù kọ́líbìlì mari kọ́ ìlà tó ń là o. níbo ládìdé ń bì lánàá ó tún dàdédé pé àti ìkú òní jòkó lánàá. bí mi tẹ́mi wá ń mí ọ̀rọ̀ ní bá ní sọ. So. dàkọ́tù kọ́líbì lè má rí hì kọ́ ìlà tó ń là hó. nálẹ́ àyà tá a dàkọ́ ikùn wàsàwánú. etí ń bá ní sọ náà ni wípé àlàyàtù ìsẹ̀mí ayé tí kálukú wa ń lò lọ yìí ìṣẹ́jú ni o àti àyá bàbá tí ń wò ó ti ń lọ ìsẹ̀mí ayé wa ń jó lọ́nà òun la gbọ́dọ̀ fi gbìyànjú. láti múra ṣiṣẹ́ ẹ̀sìn adúpẹ́ ẹ látara oore rẹ lórí wa ọ̀gá ẹ̀ lóore ìsìláàmù tọ́lọ́run ṣe wá yìí ó tèmi àtẹ̀yìn kún ọkà wa kẹ́ni tí ń ṣàpọ́nlé alukoran à ń jókòó tọrọ ẹ̀ ìjókòó iná làpọ́nlé Ramadan òun làpọ́nlé iyì tí Ramadan ní. ẹnìkan pé a fẹ́ léètò mọ́sáàsì o láàrin oṣù kan gbogbo wa a máa lọ tí ọ̀jẹ̀ nu Ramadan Ramadan lọ́lọ́run fi rọ̀ á fún tiẹ̀ ara yí ara Ramadan náà o kéré nje wa ó lè pọ̀ nínú oṣù yìí ọlọ́run mọ́sálá yìí bẹ́ẹ̀ fún wa. bẹ ìjókòó yìí ọlọ́run dùn wa. èyí tí à ń bá lọ lọ́rọ̀ ànábì Shuaib àti ìpò lórí ọ̀rọ̀ ẹ̀ ṣé Shuaib tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí inú àwọn kódà fẹ́ lè pé nítòhún ṣe láyé gan ọ̀fẹ́ kò tún pọ̀ tọrọgọ́rùn ọdún méjì àti méjìlélógójì ló lò láyé kò lò tó nǹkan hmm. àwọn tí wọ́n lẹ́gbẹ̀rún kọ́ anabi nuhu ẹgbẹ̀rún kan ọdún ló ṣe láyé ọfọgọ́rùn mẹ́sàn-án àti àádọ́ta ilé ìjísí ọlọ́run fáwọn èèyàn àwọn àmọ́ sàn kó gbá kéré ó jìnnà pọ̀ àwọn nǹkan òun dínkù bọ̀ ni tòró wọn ṣe tòtò tẹ̀léra wọn. bàbá ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ó ní iye tí alukuraanu gbé wá àwọn tí alukuraanu gbé wá fún wa lánàbì ọlọ́run wọ́n fẹ́ ọtọ́ bíi bóyá bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni á bàbá wọn ń tò wọ́n ibi ànábì Ṣuaibu wà nù àwọn tí alukuraanu dákọ ó jìnnà díẹ̀. anabi adam ìdírísù ọlọ́run dákọ̀ ẹ̀ kò túmọ̀ sí pé ìdírísù lọ tẹ̀lé o ṣùgbọ́n bá ṣe ń tóun náà ni wọ́n ṣe ń wá lẹ́yìn ìdírísù ni nuhu anabi hudu anabi sọọlẹ ibrahimu àti lutu lẹ́yìn ẹ̀ lànàbì ismail ọlọ́run dákọ̀ ẹ̀. ọdàkọ isahaku ọdàkọ yakubu ọlọ́run dàkọ anabi yusufu ọdàkọ ayuba ọ shuaibu tá a wà nù ọ̀rọ̀ ẹ̀ anabi musa ọdàkọ haruna alájọsẹ musa ọdàkọ anabi yushau ìdánwò ọmọ kéwòn ni o bá a ṣe pé òun. a máa fi ṣèdánwò fún ọmọ akéwì ká wá lọ wá àyè kọ̀ọ̀kan ká lọ wá bí ó ti gbé ẹnì kọ̀ọ̀kan wá ìdánwò tó ọmọ akéwì nù wàdúlí kúfúlì ọ̀dà akọ̀ẹ̀ wàdáwúdà àti sùláìmánù ọ̀dà akọ̀ ànábì Ilyas àti aliyasa ó yàtọ̀ síra wọn Ilyasu yàtọ̀ fún aliyasa ọ̀dà akọ̀ aliyasa ọ̀dà akọ̀ Yunus. ọdakọ anabi zakariya ọdakọ anabi yahya ọdakọ anabi isa ó sì dakọ anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. nínú àwọn tó dakọ yẹn lànàbí suwaibu wà tálùkùránù bá wá gbé suwaibu jáde ọ̀nà mọ́kànlá láti rí ló kọ suwaibu nù alukùránù púpọ̀ ẹ̀. bàbá lọ wo suratu hudu àbá mbẹ hudu ló tún ti fẹ́ sọ ìtàn ṣùáìbù bàbá bá ń lọ bí àyà kẹrìnlé ní ọgọ́rin ẹ̀ ibẹ̀ ló tún ti sọ̀tàn ànábì ṣùáìbù bó ṣe sọ́nu àràfù tí a wà yìí bó ṣe sọ lọ́nà méjèèjì ló tún sọ ọ́nu suratu ṣùárà. bàbá wọn ń wó kọ sùhàìbù mọ́kànlá ká lọ wo súrà mẹ́tẹ̀ẹ̀ta wọn ó ṣeéṣe kí mẹ́tẹ̀ẹ̀ta ó gbé ìgbà mọ́kànlá tọ́lọ̀ ń fi dákọ rẹ̀ kó gbé jáde ibi àti wá sinmi lánàá lórí ìtàn ànábì sùhàìbù òun náà níbi tọ́lọ́ subhanahu wa tààlà títí ń sọ̀rọ̀ fanfa. tí ń bẹ láàrin ànábì Shuaib àti àwọn èèyàn ẹ nígbà tí ń wọn níwèé ọlọ́run a sì sọ fún wa nú ọ̀rọ̀ wípé ànábì Shuaibu a lè pé bó tiẹ̀ jẹ́ pé èyí tọ́lá làáfíà jù nú ọ̀rọ̀ òun náà ni pé. Pe àwọn inú ọ̀rọ̀ tá a ti sọ bẹ́yìn ni pé wọ́n rán sí àwọn èèyàn méjì àwọn ará madiana àtàwọn ará aika èyí tó lọ jù nínú méjèèjì jù nínú ọ̀rọ̀ yìí òun ni pé àti madiana àti aika kankan náà ni eh, kankan náà ni aika ni ntí wọ́n máa ń bọ òsà tiẹ́ ìlú wọn gangan ní Madian nípasẹ̀ wípé bí ìgbà tí èèyàn ṣe ẹran ọ̀jẹ́ wọ́n sàfẹ́ràn ìbọ̀ igi bí wọ́n kan ran ọ̀jẹ sẹ́nu ọ̀nà ńgbò tí jára igi náà ti ṣe wọ́n sọ dòṣà. àwọn èèyàn sábà lo igi báwa ṣe ń lo lọ́hùn wa India náà àti ọmọ bọ màálù ń bẹ́ẹ̀ lè rí kí wọ́n jẹ màálù wọ́n jọ lọ́hùn wọn nù. wọ́n yìí jẹ́ ẹ ara wọn náà lọ́dọ̀ wa àwọn èèyàn ń bẹ ẹlòmíì apá àwọn èèyàn jẹ́ pa ẹ̀sìn sí tí wọ́n wá débẹ̀ àìjẹ kínní kan ìgbà kan lẹ́jẹ̀ su ẹ má ti jẹ́ tí gbogbo ayé ti jiyàn yó ẹnìkan kó wọn ò tí ì ṣetán tó wọn jẹ su ìwà ẹ̀gọ́ ní ìwà ẹ̀gọ́ ìwà ìmọ̀ ọlọ́run òun ní bó ṣe rí lọ́dọ̀ àwọn èèyàn ànábì ṣùáìbù náà nù gbogbo tó bá ti wù jáde òun lọ́lọ́run wa tàbá mi náà ń bẹ tán omi lọ́lọ́run tí bí wọ́n ṣe máa ń ṣe nu àwọn àti anabi suwaibu ni wọ́n jọ wọ́n ń fa nǹkan mọ́ra wọn lọ àwọn èèyàn yìí òun júwe ọlọ́run fún wa. ọ̀ọ́lá ìmọ̀láwù ladhina stakibaru min qawmihi. bẹ́ẹ̀ ọlọ́run sì fún anabi suwaibu ní fọ́sílù lẹ́kìtọ́ ká sọ̀rọ̀ kó yé ni. láfi ah, ni wọ́n máa ń pè ní khatibu al òun ni spíkà àwọn ànábì ọlọ́run kápẹ́ kéèyàn dálá hán kó sì mọ̀rọ̀ gbé kalẹ̀ ọlọ́run fún ànábì ṣùáìbù púpọ̀. àwọn mọ́làwú mi káwọ́mi yìí aladina stakibaru mi káwọ́mi yìí. a sọ nínú ọ̀rọ̀ tó ṣáájú pé bí ọba ti rí mọ́làwú àwọn tí wọ́n máa ń jẹ́ bẹ́ẹ̀ làwọn àwọn tí wọ́n jẹ́ àgbà. nínú àwùjọ àwọn kò déjọ ìjòkún animalawu ṣùgbọ́n wọ́n èé fi tọ́da àròyìn wọn lọ́wọ́ anáwọ̀lọ́wọ́ bẹ́ẹ̀ o ti wò lánàá ń gbòdélé gbogbo bí ọba ti rí màláwù náà Al-Qur'an wọn ò ní sọ tọ́da ntí ọ̀dà ìtakùn ọ̀rọ̀ ọlọ́run ni a máa ṣe wọ́n ní lanúkúrú ìjà náà kàyà sùn ẹ̀ẹ́bù. والذين آمنوا معك من قريتنا. ṣé kọ́ríyà àwọn yẹn gángan okùn ẹ̀ ní muhan wọ́n lá lè ọ jáde ìwọ suhaibu wàlàdínà àmànù màákà mi kọ́ríyà tìǹà. ma ọ jáde kó o ní wa kó o lọ wa nílùú wa gbogbo yín أو لتعودن في ملتنا أو لتعودن في ملتنا bẹ́ẹ̀ bá sì fẹ́ gba kálẹ̀ yín ẹ mú kanú méjì nínú ẹ jáde fún wa nílùú àwò látàwò dáná fi millatina tàbí kẹ́ ẹ máa padà bá wa náà bọ kókó igi táwọn ń bọ padà bẹ̀. kọ́ọ̀là àwàlà òkú náà kárí. wọ́n ní ìgbàgbọ́ nù gbígbàgbọ́ hmm. bá dénú ọkàn èèyàn tán kò sí tó lè mìyàn ìgbàgbọ́ ò tí ì dúró òun ló tún ti ẹsẹ̀ kan bo ẹsẹ̀ kan lé ló fi ta ìgbàgbọ́ ò dúró ní ìtẹ̀gbẹ́tẹ̀ ojú ọ̀nà tó bá dúró tán kò sí tí mìyàn wọ́n ní ẹwà làwọn kù ná káàlìhínà àfi tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ wa ń paṣẹ lókù ṣùgbọ́n ká pé àfinúfíndọ̀ á pa padà síbi tá à ń ṣeun ọlọ́run ní jẹ́ àgbẹ̀rù ẹ̀ náà ṣẹlẹ̀ sáà tó tẹ̀ lánàá bí. ṣé ń dà wọ́n láàmú Yasir ẹ̀gbọ́n jẹ́ ń padà ni ẹnìkan Amaru bunu Yasar ẹnìkan ò ní gbàgbọ́ tọkàntọkàn kó sì rí dà kó tún ronú kó mà àìgbàgbọ́ ní ìyẹn ó tún fi padà mọ kírun tẹ́tùn gbọ́ pé kò sí kíni kò kírun mọ́ ìrun gan ò tí ì dénú sẹ̀mí ayé ẹ̀ bí wọ́n ṣe dààmú Amaru tó tí wọ́n fi tí náà tí wọ́n dà láàmú pé yọ́ padà ṣe kíní ni àbí káwọn pa ọwọ́ àwọ̀ wípé kọ̀mọ̀yẹ kó wọn kù yóò wọn wí gbólóhùn póhùn ti dára wọn ọba wí wọn filẹ̀ nígbà ọdọdọ ànábì ọlọba ànábì padà pé ah, òun mà ti dán tí ọ̀dà wo ànábì ní kí lọ́ọ́ dánwó ó lóun ti sọ gbólóhùn kèfèrí nígbà láwọn ọ̀pá àwọn á ah, ọlọ́ọ̀ni jìbìrì lọ sọ fọ́ra ẹ̀mí ìpè yìí tó wíwun gbogbo ẹni tó bá ṣe ìsìláàmù tó tún ṣe kèfèrí lẹ́yìn ẹ̀ nìsáyì ikọ ọlọ́run ló wọn jẹ léyìí tó lágbára nù yà ilà ti rí wí tó bá ti rí. wàmán kafara billahi min ba'di imanihi. ọlọ́run ní gbogbo ẹni bá ṣe mani hukuri ha qalbuhu mutmainnu lè mórí ìyá òun wọ́n jẹ́ ń pàṣẹ ni wàkọ́líbù mutumayi nù bẹ́lẹ̀ ìmáàní. ṣùgbọ́n kan rẹ̀ kún kẹ́kẹ́ fún gbàgbọ́. wàlákin man ṣara bílí kúfèrè sọdírọ́ fàlàyé mùgọ́dọ̀bùn minallahi wàláwù mọ́dàbùn náà dé. ọlọ́ni ṣùgbọ́n ẹni tó pé ṣara kọ́bílíbù. bílí kúfèrè sọdírọ́ ìṣekèfèrè jẹ́ ní ó ṣe igbá àyà rẹ̀ sí fún gan ọlọ́ọ̀bẹ tààràtààrà kèsì pé ń jẹ́ ń pa. wàhálà yìí mo gbọ́dọ̀ bọ́ mi náà lọ. ọlọ́run ní gbogbo orúfẹ́ irú wọn ìbínú àtọ̀dọ̀ èmi ọlọ́run ni wọ́n máa jẹ́ tiẹ́. wọ́n lọ́rùn mọ́ dáàbò náà bí. ìyà tó tóbi lèmi ọlọ́run ó fi jẹ ọlọ́run láyé àfẹ́ tó jẹ́ pé wọ́n jẹ́ ń padà kèsì pé òun gan kèsì pé gbà kẹsẹ̀rù náà la máa kí ni àbá tún ọ̀mí tí ó ṣe ẹ̀gbọ́n bá ti fi lọ pé aṣọ èkó ọgbọ́n inú mú tó ní ọdún ìwọ lọ́ọ́ da o ìyá ti dà àgbọ̀dọ̀ gbàgbé kí náà bàbá àwọn àtàbẹ̀ wo ọlọ́run ti yọ ọwọ́ kúò lójú ọ̀nà àánú one oh six ọ̀kàrí wọ́n ní kọ́lá wàlà òkun náà kárì hìnà. kárì hìnà. síjẹ́ nípa ní ọ̀tá rẹ̀ wá àbáwọlá màmá wípé a fẹ́ padà kò lè ṣe é síbẹ̀. kọ́débùtà rẹ̀ iná lọ́lọ́ ìkàdìbá. bá a bá tún padà bá yín bọ́gi lẹ́yìn tá a ti dojúkọ bá wa ajẹ́pá àpọ́lọ́ onírọ́nù. a ní gbogbo ohun tánàbí rẹ̀ wí fún wa kèé sódodo. So a ti pè é nírọ́. ìnúdínà fíìmì láti kùn bá dà ìdínà jáàna lọ́wọ́ mi ní ha. tá a bá lè padà sójú ọ̀nà yín lẹ́yìn tọ́lọ́hún ti là wá kú ò níbẹ̀. ìnúdínà fíìmì láti kùn bá ìdínà jáàna lọ́wọ́ mi ní ha. wàmà yakùnù lànà náà dàfíà. ọ̀tọ̀ sí wa kọ̀yí kọ̀tọ́ sí wa anáwó dàfíyá kátúpá máa bá yín bọ́ ọ̀sà. ìlà yàṣà Allahu náà máa ń pè níta adúgbò ma Allah. bọ́lá ọba lè jẹ́ èèyàn onígbàgbọ́ ẹ sì máa rí yáàyè rẹ̀ pẹ̀lú ọlọ́run. ẹni tí ò nígbàgbọ́ ní ọ̀yanu kó o fẹ́ sìn kankan lọ́la láì rántí pọ́lọ́ ló lè jóhùn sí. ṣùgbọ́n tí èèyàn bá nígbàgbọ́ tó jí tọ́ba ti ń wí kankan pé ń ṣe ìgbàgbọ́ wọn máa sọ fún kó o lè dá nǹkan sí hmm. lẹ́yìn ọlọ́run òun náà yà fìtì sọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ ìyá tí nǹkan ẹ nàbà fẹ́ débi kan pé ọlọ́run ti mú mi débẹ̀ o hmm. wọn àpẹ́ mo ti débẹ̀ ọlọ́run ṣe kí ni ó ti mú mi dé ẹ ti mú mi débẹ̀ o. wọ́n kó débẹ̀ fún rẹ̀. ẹ̀kọ́ yáàyè pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ tọ́lọ́run bá ń sípayá gbá èèyàn tán lọ díẹ̀díẹ̀ òun nìkan wọ́n yóò di omi àtẹ̀jẹ̀nú ara èèyàn téèyàn kò ní lè wí nǹkan mi jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n tí ọba tí ì tó nǹkan gbogbo nǹkan ni wọ́n máa rò pé wọ́n ló ń ṣe ẹ máa fún ẹ ní kàrá yìí máa wá gba kàrá yìí kí ló ní kí ló lágbára. ọlọ́run ó jẹ́ kí nǹkan wò lè tẹ ọlọ́run hàn yóò wá lo èmi náà fún dáadáa wọn. bẹ́ẹ̀ tó gbàgbọ́ tí ṣe nù ó lè lò fún fún dáadáa yìí. wọ́n ní kọ́ ní bùtàrà iná aláàláyé kàdìbà. aláàláyé kàdìbà. ajẹ́pà àdàdàpà rọmọlọ́ọ̀nù ìní òfin náà. láti bá dà ìdínà jáánà lọ́wọ́ mi ní bá a bá fi lè padà síbi ìlànà yín ìbọ̀rìṣà lẹ́yìn tọ́lọ́run ti là wá wàmọ́ yakunu lànà àná dàbí yá. bá a bá tiẹ̀ fi padà á bẹ̀ àwa ti mọ̀ wípé àwa káàdá padà síbẹ̀. ìlà ìyá ọlọ́run rọ̀bùnà. àfitọ́ba àwa bá fẹ́ ni hmm. bọ́lọ́wọ́ ọba fẹ́ nǹkan kan ò lè ṣe. ọ̀sìn rabbuna kulla shay'in ilma. ó fẹ́ pé èyí tí gbogbo wa náà ń ṣe ọba wa fẹ́ ni. ọlọ́run fẹ́ ni. tọrọ lọ́wọ́ ọba wa tí a wá ń sìn wá sí àárọ̀ bù náà kò là ṣayé ní ilé máa. gbogbo nǹkan ni máa rẹrọ kiri gbogbo ohun tá a bá ṣe pátá lọ́mọ. alàlọ́yì táwa kálí náà. wá sí àárọ̀ bù náà kò là ṣayé ilé máa. bọ́ bá rán màlẹ́kà kan pé ọkọ wa máa sọ ọkọ máa kọ tó ń ṣe ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Hmm. kó tó ṣe tó ṣe tí kọ́ ọkọ ó ti mà ó ti kàkọ́ ọ̀lẹ̀ pé tó ṣe nu ọkàn fi ń káwa náà lẹ́kọ̀ọ́ pé ká máa dé tá à ń ṣe àti kó lè jẹ́ hújà àròjàre lé a lórí tí wọ́n bá wá wí lọ síwájú pa màlẹ́kà yẹn àyè méjì ń bẹ tí wọn ò ní bọ̀ wọ̀ wọn àbọ̀ ọwọ́ gbọ́ hmm. ọba wà ní ẹ̀gbin wọn àbọ̀ ọwọ́ gbà tí ọba wà pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n á má fi sẹ́ẹ̀bi dágbà tọ́lá lomi ọpọlọ yorùbá máa ń ṣiṣẹ́ ó lè kó wọn ó iṣẹ́ ibi dágbà yẹn ṣé wọn ò ní sí mẹ́ngbà bá wọlé ìwẹ̀ ajẹ́ pé iṣẹ́ ibi tí mo fẹ́ ṣe ilé ìwẹ̀ ní ti lọ sí kó ọmọ bàa kọ́ ọba tó ń ṣiṣẹ́ fún wa sí àárọ̀ kùnú. ọkùnrin làṣà yìí ni ilé máa. ẹ àwọn lọ jẹ kán lè wẹ̀ amaleko tẹ ọkùnrin òní wọlé wẹ mọ̀pọ́lọ́wọ́ ọba gan oníwe tiẹ̀ á sọ ọkùnrin là ṣe èlé ma gbogbo nǹkan lọ́lọ́run ti kọ́ kó o tó máa ṣe gan kó o tó ṣe o ti kọ́ pé o ṣe o ti kọ́ pé o ṣe tó ṣe o àkọọ́lẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run lémi ọlọ́run àwọn wọn lọ́lọ́run ọba wa wàsíà rabbuna kulla shay'in ilma. gbogbo nǹkan lọ́mọ̀ tán alalọ́ ìtawà kálínà. gbogbo èyí tàbí ìhàlẹ̀ ẹ̀ máa wà yìí ẹ̀ lè àkú òní lu yín bẹ́ẹ̀ lé àlọ́ ọwọ́ ọlọ́run náà lẹ́lẹ́ àṣì. alalọ́ ìtawà kálínà. alalọ́ ìtawà kálínà ọlọ́run làwa kọ́ra tí a jì. ẹ má fi pẹ́ lè à ń lù dẹ́rù bà wá ẹ má fi àlẹ̀ máa bẹ́ẹ̀ sì ni gbogbo òlú tí mùsùlùmí bá ti bá rẹ̀ tó ti rí ẹ̀sìn ṣe nílùú ẹ̀ sí òlú tó ń pè lú ẹ̀ tó rí tọ́lọ́run ṣe. bó bá jẹ́ pé májẹ́lu èèyàn lèèyàn kú sí ni ṣé kò yẹ kánà bí ọ̀jáde mọ́ká. ìgbà tí ọ̀rẹ́ sì ṣe ń bẹ̀ ó tún yàn ó fi ilẹ̀ ó bọ́ ọmọ rìn jìnnà ó tún wọ mọ́kà lẹ́yìn. ó ní wọ mọ́kà la fẹ́ràn jù nínú ìlú láwọn ńlá anákàrà jù náà. pé ìbá se pé ń lé a má kàrà jìnnà kí a ní o máa kú lọ nínú rẹ̀ wọ́n lé a ní tí ọ̀dún tá à ń pè lu ẹni téèyàn ò ti rẹ́sì ṣe ń bẹ̀ ìjìrá lọ ẹnu ẹnu bí tí àdéhìsí láì ìjìrá tà bá dàlẹ́ fati wàlákìnà jihad wà níyà ọlálàyé hmm. pé kò sí ìjìrá mọ́ lẹ́yìn fati umakata. ìjírá ti ò sí ni ila màkátà ìlà màkánì nà maka lọ bò mí ni o ti si ìjírá gbogbo ti n ń n ń bẹ̀ ti gbà kò sẹ́ni tí ó lẹ́nìkan bẹ̀ mọ́ nítorí pé ń ṣùgbọ́n tó o bá wà ń lu titi ẹ tí ò rọrùn bẹ̀ lọ lú mi ìjírá tí ẹ sì ń bá kíni láyé omi kìyàmà ìjírá tí ẹ sẹ́kù dàlí kìyàmà maka. lọ sílùú mi ni ò sí mọ́. alálọ ìtawà kàlínà. alálọ ìtawà kàlínà. ẹni àwákọ̀rọ̀ tiwa ti lọ lọ́hùn ọlọ́run ó sì jó rí bẹ́ẹ̀ fáwa náà. yóò ṣe alẹ́ ni tí ọkọ rẹ tọ́ lọ́hùn. àmín. bẹ́ẹ̀ yẹn bá ti lè ṣe kò ní dààmú hmm. ìwọ̀n bá para hàn rí ọmọ. Allahi tawakkalna. mọ bẹ́ẹ̀ yẹn bá ti kọ́ rẹ̀ tọ́ lọ́hùn ọ̀run èèyàn náà ni ó kò tì. Hmm. yóò fòrò kódà yóò jẹun ọ̀tẹ́ yóò jẹ nígbà tí ọba kọ́rọ̀ tọ́lọ́hún dọ́ọ̀bà pé tọ̀tà ló kù ọlọ́run ní rọ́bà náà ìfúntà báyìí àwọn tí ó gbà nábì sùwébù lọ́dọ̀ tún sọ̀rọ̀ lọ. wọ́n ta ọ̀rọ̀ ìrọ̀lẹ́ pàṣẹ. wọ́n wọn bá wà o ìfúta bainana wa baina qaumina bil haqqi. ìfúta bainana wa baina qaumina bil haqqi. ọlọ́run sì payá ìfúta sẹ́fàtìwúrẹ́ tọ́lọ́ máa ń ṣe fáwọn ẹrú ẹ̀ ìran méjì ni. Allah fatiwu ti máa ń ṣe fáwọn ìbáàdù ẹ̀ àwọn tí wọ́n sìn méjì ni ọlọ́run máa ń ṣe fatiwu fún wọn. bili ilmi tọ́jà sí wípé yóò yọ̀ǹda yóò yọ̀ǹda àwọn gan máa rí wípé àwọn mọ nǹkan táwọn gan wò pé ó ju nǹkan ó ju àwọn lọ. ọjọ́ tó rí wọn lọ. Hmm. ọlọ́wọ́n a máa ṣe tí ó ṣe fatiwu fáwọn èèyàn míì bìtẹ̀bù yìí nílẹ̀ hákì tí ó máa máa máa àwọn a bá gbogbo ẹ wà fún àwa tí ń lọ a máa ṣe kéwù lọ́pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n fi rí ìwúrọ̀ gbogbo ohun tí wọ́n júwèé fáyé ọ̀hún fátìwọ̀ ọlọ́ọ̀ni ọlọ́run máa ń ṣe fáwọn ẹrú ẹ̀ tí wọ́n kàn máa ríran ní táwọn mi ò ríran rí ọlọ́run kàn máa fi hàn wọn pé eléyìí sáré ara ẹ̀ lélẹ́yìí nígbà yẹn bá ẹ tó bá wá ké ẹlẹ́ ah, àmì làfà mi wà wọ́n kéde àfáyé fatihu kanu o nínú ọ̀ràn fatihu méjì tọ́lọ̀ máa ṣe fẹ́ dà alifatihu bìlẹ̀ ẹ̀lì ọlọ́wọ́ máa ṣe tàbí yìí nù hakù fún yàn wọn náà kàn rí gbódodo ọmọ àmọ́ yàtọ̀ sí rọ́ kò ní ìkan ṣe pẹ̀lú pé ẹnìkan ọlọ́wọ́ a máa ṣe fún yàn wòlíì kan ṣe pé ọlọ́run lè kéwù tàbí ọlọ ọlọ́run lè ṣe fátì fún yàn tí ọjọ́ máa dódòdó mà bá ń wí gẹ́tí wọ́n gan pé tí wí ni ni ni tí ó sì padà rí bẹ́ẹ̀ náà pé lóòótọ́ ń bi tó náà ni òde nù ọlọ́run máa ṣe fún yàn mínà pé igbó àánú làwọn eléyìí ń wà lọ àlọ fatiu ni ọlọ́run sì máa ń ṣe lọ́nà míì ń máa ń ṣe fatiu fáwọn ẹrú ẹ̀ alifatiu bìlì jàzà tí ó ṣe fatiu fún wọn nígbà kan bá lè tán táwọn kèfèrí gbógun tì wọ́n sì lẹ wọn ò lágbára àwọn náà kàn rí wípé jẹjà ń dé ìdájà anásíròláyè wálé fatihu kanu níjọ́ tí tọ́lọ́hún mú jẹjà wá fànàbì bóòlù àwọn mùsùlùmí jọ náà ṣe mọ́ wọ́n kẹ́rẹ́ fatihu ló dé bilikini bilijaza. ẹ ṣeun bàbá àná ìjà kan sínú. nígbà tí wọ́n ọlọ́run bá dé ìdájà fatiwo láàyè ìdájà nasiru láàyè wálé o. wálé àmọ̀dé láàyè wàtàbátì àdá lélẹ̀ Wata àdániláàdá ìwálé àmúdòléláyé. fatiwo eléhùn bílí jàzá bá fẹ́ fi nǹkan ọfẹ fi sẹsan àyà náà la máa wà lórí ẹ òní náà tún ti lé abá lọ. jákulẹ̀. Hmm. ọ̀bọ̀nà fúta báyìnà náà wà báyìnà kọ́ọ̀mì náà bèlè Fati fatiwo tí wọn wá ń bì ní ìkẹlẹ̀ pé kọ́lọ́hún wọn mójú kó mẹ́sàn-án dé fáwọn kèfèrí tọ́rọ tọ́wọ́ jẹ́ pé fátíwù ti rìlì ílímì ni wọn ò ní sọ páwọn ọ̀ lọ sójú ọ̀nà tí wọ́n pè á sí ọlọ́run ti jẹ́ wọn kí wọ́n mọ òdodo yàtọ̀ sírọ́ fátíwù tí wọ́n ń béèrè ń bì kí ẹ ṣe pé wọ́n ẹsẹ̀ mọ ọrọ́ yàtọ̀ fódodo kíyàwó dé làwọn ń béèrè ń bì ló fi mọ̀ fati etí wọn béèrè ń bí ìtìyà ni ó sì ti ìsájà náà wà lọ wá a ti ti ilimi inú Quran iṣẹ́ tí ó wọ́n pe rọ́bà nafta báyìí náà náà wà báyìí náà káwọ́mì náà fọ́ọ̀tà ọ̀rọ̀ ọlọ́run ní wakọ́ làní màláwù ládì nà káfàrú mi káwọ́mì yìí káwọ́mì káfíbọ́ bí àyà mi. ọkọ́ làní màláwù ládì nà káfàrú mi káwọ́mì yìí. àwọn agbọ́ ọjẹ́ ó sì bá ọ̀dà ọba mu tá a bá hmm. nígbà bá jẹun tí ọ̀dà ọba bá fi ti ọjẹ́ yóò da hmm. tọ́lá ni ti ọmọ ọlọ́run ní jọ́jẹ́. Hmm. wọ́n bá kí wà fáà ní àgbà ọ̀jẹ̀ ọ̀yà kó wọ́n ọ̀jẹ̀ mọ́sáàsì ìjẹ́ wọn máa rọ́jẹ̀ mọ́sáàsì. ọ̀jẹ̀ bó o ọ̀jẹ̀ kí jẹ́. láìní tàbá tòun ṣùáìbá. wọ́n wá tún kì wọ́n lọ pé a sọ fún yín pé ẹ mú kan inú ẹ padà tàbí ẹ máa bá ṣùgbẹ́bù lọ ṣùgbẹ́ ẹ mọ̀ pé láyín tàbá tòun ṣùáìbá. ṣùgbẹ́bù ẹsẹ̀ ni tẹ́ ẹ lè tẹ̀lé tẹ́ ẹ bá lè tẹ̀lé anabi suwaibu. láyé taba tún suwaiba ní nàkùn ìdálá kàásì. tọ́lá wọn ò ní fa wá pálé wọn ò fi gbí fún anabi ọlọ́run. làyín tàbá tún ṣùwáìbá bẹ́ẹ̀ bá lè pé ṣùwébù lẹ́tẹ̀lé iná kòmù ìdálẹ́lá káàsìrò. gbogbo nǹkan lẹ́sọ̀fọ́ gbogbo dúkìá yín òrùn torí àti ọjà yín kà á máa ń kéke náà lọ́wọ́ ah. ah, ah, kẹ́ẹ̀sì máa kẹ́lẹ̀ kan tí ò sí lọ́wọ́ yín máwọn ẹni mi ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ fa fáàkọ́dá tí ó mọ̀ rọ́jífà. bẹ́ẹ̀ni yìí bá wá lè tó báyìí hmm. tẹ́ ẹ rò wípé ẹni yà lọ́dọ̀ tẹ́ fi jà àwọn ẹni tèmi ọ̀yá kí yàmi ọmọdé. fa àkọ́dá tí ó mọ̀ rọ́jífà. ọ̀nà mẹ́ta lẹ́ẹ̀tì bárù ràn yà tọ́lọ́run fi jẹ wọ́n ṣùgbọ́n gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tọ́kẹ́ ó bá jìnnà nǹkan kan náà ni ntí mẹ́tẹ̀ẹ̀ta ń wí ọ̀yàtọ̀ ṣùgbọ́n tá a bá kejì náà nǹkan kan ni. Mm. tá lọ àràáfì tá a wà yìí rọ́jìfà lọ́lọ́run fi jẹ wọ́n láàràáfì tá a wà yìí kí ló wí ó ya wọ́n sọ́yàtù ọlọ́run ní sọ́yà ariwo rọ́jìfà kí nǹkan máa bẹ́ kí nǹkan máa bẹ́ ṣùgbọ́n bíbá ariwo ló wí síra tá a bá kó tá a tún lọ síbi ṣuara inú suratu ṣuara ìtọ́lọ́ lóun fi ìjìyà wọn ní zilla ẹ̀sùn òjò la ti rọ nǹkan lé wọn lórí zilla ló pè é ẹ̀rùgbọ́n ẹ̀tọ́ ọ̀jọ́ra wọn ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nínú kéwú tó jìnnà nǹkan kan náà ni mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́lọ́run fi jẹ wọ́n yà níyà fílà tó wà nù ara ẹ̀sùjò ni nítorí bere nù. ọ̀kadà búhu fa ọ̀kadà yaomi fílà nnáwó kánà sábà yaomi nàdí. ọlọ́run ilé ọjọ́ tó lé ni o èèyàn gbọ́dọ̀ béèrè ewé o ẹ̀sùn òjò lè bẹ̀rẹ̀ kálukú ti ń gbé. abọ́ta gbàgbọ́ta pé àgbẹ̀ mi. nígbà òjò sú ó sú bò wọ́n bó ṣe sú fi àṣàràrùn mi náírìn wà láhábùn ní sàrà tí ń sá yìí náà lẹ́yìn ẹni já àti musọ́yà mi náà sàmà làrúwẹ̀ lẹ́kejì lọ́wọ́ ń rọ́ ń ṣe mọ̀nàmọ́ná tí ń sáná àrà náà wá ń dé òun lariwo sọ́yà lẹ́yìn àní rọ́jífà ilẹ̀ tí wọ́n dúró lé lórí ọ̀nbẹ́ òun rí oúnjẹ amọ̀ wọn lẹ́sẹ̀ nígbà làwọn náà mọ̀ pé ìyàdé mẹ́tẹ̀ẹ̀ta eh. nǹkan kan náà ni ọlọ́run ní fàásìbáwú fi ìdárì. ǹjẹ́ sí mi. fàásìbáwú fi ìdárì ǹjẹ́ sí mi. alhamdulilayi rabbil alamin. adúpẹ́ arójú ara yìí gbọ́tò ni. gbọ́tò ni àrójú ara ààyè wí tóní. ọlọ́run já lè rójú kàrà ààyè gbọ́tọ̀lá ká lè rójú kàrà ààyè gbọ́tọ̀lá ká lè rójú kàrà ààyè gbọ́tọ̀lá ká lè rójú kàrà ààyè gbọ́tọ̀lá. yàrá bá náà ya ìlàhí. àmín. طوي لنا أمور شيخي عبد رشيد بويب ابن ولا مسقافي بجايكم فيكون وفاتية المساني لك فضيلة شيخي ابن الأمس أقافي